tí ọba wá ní ẹ̀rí àkọsílẹ̀ lọ́wọ́ wọ́n á béèrè fún ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ni pé bí àpẹẹrẹ nìsín ìsìn there was a time tí Isangi Udo Akada àti Akórèdé tí wọ́n lọ ya àwọn àwòrán burúkú kan nípa Islam wọ́n lọ gbé ẹlẹ́dẹ̀ wọ́n gbé sórí kàábà wọ́n ya kàábà wọ́n wá gbé àwòrán ẹlẹ́dẹ̀ lé lórí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ nìyẹn àti àwọn àwòrán burúkú míì bí eléyìí tẹ́nìkan yà ní Denmark tó dárò gbòdìyàn sílẹ̀ tó lọ ya àwòrán kan tó pè ní àwòrán ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹni tá a bá àwòrán rẹ̀ láyé tó bá lọ kó àwọn tó bá ya àwòrán àwọn olóṣó tó wá yà á tó kó sí tó kó rọ kiri ká àwòrán tó pè ní àwòrán ànábì Muhammad ẹ̀rí ìṣẹ̀lẹ̀ nìyẹn ó di dandan ká sọ̀rọ̀ nípa irú rẹ̀ so májẹ̀mú tíjọba ń fẹ́ ni pé ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ara rẹ ìwọ tó sọrọ bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹlòmíràn o gbọ́dọ̀ ní ẹ̀rí àkọsílẹ̀ tàbí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀yẹ́ wo nǹkan tí mr oríyọmí ń sọ nípa ikú Timothy irú yẹn ní ìsìn ẹ̀rí ìṣẹ̀lẹ̀ lọ́pọ̀jù nínú ọ̀rọ̀ yẹn pẹ̀lú CCTV camera CCTV tó dá sí pé wọ́n rí àwòrán àwọn kan tó wọ inú ilé àwọn mẹ́ta kan tẹ́ wọnú ilé tí wọ́n sì jáde pẹ̀lú ewu ẹrù lọ́wọ́ okay tẹ́ni tó sì wà nínú yàrá yẹn tẹ́lẹ̀ tó di ẹni tó ti jáde láyé ẹ̀rí ìṣẹ̀lẹ̀ nìyẹn ìjọba faramọ́ kíyàn sọrú rẹ̀ okay now tí a bá wá fẹ́ lo yálà ẹ̀rí àkọsílẹ̀ tàbí ẹ̀rí ìṣẹ̀lẹ̀ a gbọ́dọ̀ dọ́kítọ̀ rẹ̀ a gbọ́dọ̀ dọ́kítọ̀ rẹ̀ a gbọ́dọ̀ yí lọ́rùn a gbọ́dọ̀ gbé ẹsẹ̀ sí èjìká a sì ní gbé apá sí ẹsẹ̀ a ní gbé orí kò láàyè rẹ̀ káwá gbé sídìí ó gbọ́dọ̀ gbà jẹ́lẹ́ bí ó ṣe wà nínú àkọsílẹ̀ tó bá sì jẹ́ ìrí náà ni a gbọ́dọ̀ lọ gé fídíò fídíò ìgẹta káwá gé díẹ̀ ńbẹ̀ káwá sópọ̀ mọ́ fídíò last year káwá sópọ̀ mọ́ káwá tó wá mú fídíò two years ago ká tún tó mọ́ ìyẹn ti dọ́kítọ̀ ẹ̀rí ìṣẹ̀lẹ̀ nìyẹn àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń dáràn ni bí ọ̀rọ̀ bá di ilé ẹjọ́ nítorí pé ẹni tí ẹni tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ sí tó bá fi lè pòdúsì ẹ̀rí ìṣẹ̀lẹ̀ rẹ̀ one by one tó dẹ̀ fi yé tó fi yé ilé ẹjọ́ wípé ẹ wo bí wọ́n ṣe wá lọ kọ́ọ̀tì ẹ̀ mọ́ra wọn ṣe pé ẹni tó kọ́ọ̀tì ẹ̀ yẹn ó ti wá ẹ̀wọ̀n fúnra rẹ̀ nìyẹn ok tàbí ní ti ẹ̀rí ìṣẹ̀lẹ̀ ẹni tí ọba lọ yọ ọ̀rọ̀ tó wà láàrin tí ọ̀rọ̀ yìí tó sì ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó síwájú tàbí ọ̀rọ̀ tó tẹ̀lé tó ń wá lọ yọ láàrin ọ fẹ́ da ẹ̀rí àkọsílẹ̀ ọ fẹ́ dàrú ni. ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó fẹ́ misinform di ó fẹ́ misinform àwọn èèyàn nìyẹn ó fẹ́ parọ́ nìyẹn ó fẹ́ lu jìbìtì nìyẹn ó fẹ́ dètè nìyẹn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ bá bà á tán bá gbé lọ sílé ẹjọ́ yóò jẹ̀bi. so èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mo bá sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nì tàbí tí mo bá sọ̀rọ̀ nípa kìrìsìtẹ́nìtì màá mú ẹ̀rí àkọsílẹ̀ wá màá sì rí dájú wípé mi ò kó ti wọn out of context ìyẹn ni pé mi ò da sàkáání ẹ̀rí àkọsílẹ̀ rú mi ò tọwọ́ bọ̀ lójú a sì ní fi jàgídíjàgan a ní fi sọ ọ́ so ẹni tó bá ṣerú bẹ́ẹ̀ ohun tó ṣe yẹn kò sí òfin kan tẹ́ẹ̀fì gbé kò sí òfin kan kò lùfin èyí ni ọ̀kọ̀ọ̀kan nínú àwa mùsùlùmí máa ń ṣe nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa tàbí tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn mìíràn ìdí nìyẹn tó fi ká sí wípé a lè rìn a lè yan fanda láàrin ìlú láì ní máa sá kíjokíjo torí pé àdánà once you can provide the evidences backing your claim your statement your declaration ọ̀daràn ọ̀daràn ọ̀daràn rárá so nípa èyí àwọn okùnfà wọ̀nyí ló bí kí mùsùlùmí sọ̀rọ̀ nípa Islam àti nípa ẹ̀sìn mìíràn ọ̀rọ̀ Christianity ó wà ní Kùránì ọ̀rọ̀ christianity ọ̀rọ̀ isa ọmọ mariam ọ̀rọ̀ mariam ọ̀rọ̀ alinjil ọ̀rọ̀ amọ̀lẹ́yìn rẹ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó wà digbí nínú kùránì àti nínú hadith anabi sallallahu alaihi wasallam so ìyẹn ní okùnfà àtiléwá nìyẹn okùnfà àtòdéwá nígbàtẹ́yìn kìrìsìtẹ́nì tẹ́ ẹ bá túmọ̀ àlùkùránì sódì tẹ ẹ túmọ̀ àdìsí sódì dandan ni fún wa kẹ́ẹ̀fi àbá kékeré kẹ́ẹ̀fi gba nílà dandan ni ká pàbí káyàbìdún rẹ tàbí nígbà míì tí ẹ bá ń sọ pé ohun tí kùránì sọ rèé tí kùránì ò sọ bẹ́ẹ̀ tẹ ní ohun tí àdìsí sọ rèé tádìsí ò sọ bẹ́ẹ̀ a ní láti fọ èsì fún yín bákan náà ni pé òfin orílẹ̀-èdè nàìjíríà ọ fààyè gba òtítọ́ in fact misinformation ni crime misinformation ó ní crime ìróorọ́ ìróorọ́ ìrú ẹlẹ́jẹ̀ o ní ọ̀ràn ní nàìjíríà so nítorí náà àwọn mùsùlùmí wa tí wọ́n ṣe comparative wọn ọ̀daràn lábẹ́ òfin nàìjíríà mo ń bẹ̀ dákun èsì sí ọ̀rọ̀ kejì ìyẹn ọ̀rọ̀ Malam Yusuf Adépọ̀jù kí Allah ni fi ààbò rẹ̀ bò ó àti brọ́dá Jamiu Adégúnwà kí Allah bá ní tọ́ sọ́nà súnà ohun tí àwọn méjèèjì ń sọ so, nípa ẹ̀sìn Christianity ó jẹ́ òtítọ́ ó jẹ́ òtítọ́ wọ́n mú ẹ̀rí àkọsílẹ̀ wà tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn wọ́n mú ẹ̀rí ìṣẹ̀lẹ̀ wá tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ wọn wọn ò ní wọn ò ní da ojú pọ̀nà ọ̀rọ̀ rú wọn ò ní gbé ọ̀rọ̀ kúrò ní sàkánì kan kán wá gbé lọ sí sàkánì mìíràn tí kìí ṣe tirẹ̀ wọn èyí sì ṣe onígbàgídígbàgan lórí kọmparétífù wọn. òfin nàìjíríà ó sì fàyè gbà wọ́n láti ṣe bẹ́ẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà ó fi ààyè gbà wọ́n láti ṣe bẹ́ẹ̀. ṣé nǹkan tí òfin orílẹ̀-èdè nàìjíríà tó fàyè gbà wọ́n ni arákùnrin wa ń sọ pé nínú ìròrí tòun kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ <laughs> kí wọ́n má ṣe bẹ́ẹ̀ lọ wọ́n ṣe bẹ́ẹ̀ lọ ni. títí di ọjọ́ ikú wọn. kì í ṣàwọn méjì yẹn nìkan la ní tí wọ́n ń já irọ́ christianity. ẹ̀gbọ́n mi pàtàkì Dr. Àmọ̀wó Alága aka Amedidas of Nigeria àwọn náà ń bẹ digbí lórí ọ̀rọ̀ comparative wọ́n ń bẹ digbí bẹ́ẹ̀ náà ni àwọn míì náà wà àníṣe òfin orílẹ̀-èdè nàìjíríà ó fi ààyè gba òtítọ́ nípa ara ẹni àti nípa ẹlòmíràn the truth about Christianity làwọn èèyàn wọ̀nyí ń sọ fáyé ẹwùgbà tí wọ́n ti ń sọ ó sì ń sèso ó ń sèso àìmọye pítọ̀ àìmọye reverend àìmọye wòlíì àìmọye ìyá àjọ bàbá àjọ àti àwọn ọmọlẹ́yìn ni wọ́n ti gbé christianity jù sílẹ̀ nígbà tí wọ́n gbọ́ òdodo nípa christianity tán wọ́n gbégùn sílẹ̀ wọ́n sì bọ́ sínú ẹ̀sìn ìsìláàmù ìyẹn gan ni ìbànújẹ́ ayé tiyín ìyẹn ni ìbànújẹ́ ayé yín ẹ sì ní yé máa banújẹ́ títí sẹ́yìn náà ó fi dá òdodo mọ̀ nípa Christianity. so mo kí Malam Yusuf Adépọ̀jù mo kí Dr. Amao alága Amedidas of Nigeria mo sì kí broda Jamiu Adégúnwà lórí kọmparétífù tí wọ́n ń ṣe mo kí wọn. òdodo ọ̀rọ̀ tí òfin orílẹ̀-èdè nàìjíríà fàyè gbà nípa ẹ̀sìn ẹni nípa ẹ̀sìn ẹlòmíràn òun ni wọ́n ń sọ. ìwọ tínú bá ń bí kínú máa bí ọlọ́wọ́ kò sí ní ta fẹ́ ṣe sí i nígbà tí ara ẹ bá ti kọ òdodo ọ̀rọ̀ kò sí ní tá a fẹ́ ṣe sí. ní ìdàkejì ohun tí ọba solomoni ń ṣe ọba solomoni onírègbè ṣẹbẹ́yìn náà mọ̀ pé onírègbè ni. ẹni tí yóò mú ọtí lọ́wọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀mùtí ni ó máa jáde lẹ́nu rẹ̀ ẹni tí ó kó àwọn olóṣó sórí screen tí ọmọ ní kí wọ́n yọ ìgbáyà wọn síta òun fẹ́ wo bó ṣe kéré tó àti bó ṣe tóbi tó tí ọmọ ní kí wọ́n kọ bàràdì sí òun òun fẹ́ mọ bí ó ṣe tóbi gbàǹgbà tó àti bó ṣe pẹlẹbẹ sí irú ẹni yẹn ni ó rí ọ̀rọ̀ sọ nípa ẹ̀sìn tiwa òdodo wo ní bẹ lọ́dọ̀ ẹni yẹn ohun tọ́ba solomoni ń ṣe lórí social media ó tako òfin orílẹ̀-èdè Nàìjíríà but problem ti orílẹ̀-èdè Nàìjíríà ní ni pé wọ́n kàn láwọn monitor social media ni. wọn ò mọ́nítọ̀ rẹ̀ effectively wọn ò mọ́nítọ̀ rẹ̀ effectively torí pé tán bá mọ́nítọ̀ rẹ̀ effectively ni irú wọ́nranwọ̀nran rádaràdá rédérédé tí ọba Solomon ń ṣe lórí social media ó tó nǹkan tó yẹ kí àwọn agbófinró kí wọ́n ti pè é pé kó wá jẹ́jọ́ rẹ̀ ní kóòtù ó ń bayé jẹ́ ó ń síjú àwọn ọmọ wẹrẹ tí wọ́n ń lo fóònù ó ń síjú wọn sí aburú àmọ́ ìjọba nàìjíríà bí wọ́n bá bísí pẹ̀lú bọ́jẹ́tì wọ́n á bísí pẹ̀lú ètò ìdìbò nǹkan méjì tíjọba nàìjíríà máa bí sí pẹ̀lú ẹ̀nìyẹn ìṣẹ̀dá tí wọ́n bí sí pẹ̀lú bí wọ́n ṣe gbé owó jáde lásùnwọ̀n ìjọba tàbí kí wọ́n bí sí pẹ̀lú ta tún ni ó di gómìnà ta ni ó di ààrẹ so ìjọba nàìjíríà ò rí ojú ẹnìkan báwọn ẹnìkan tí ń ṣe wọ́nranwọ̀nran àfi tí àwọn kan bá dìde tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbé oúnjẹ lọ sí ilé ẹjọ́ ohun tí ń fún ọba Solomoni ní àǹfààní nìyẹn so nígbà tí irú ọba Solomoni onírègbè àti irú paito adébísà adélékè tí mo gbé lọ sí kóòtù ń jọ sí àtẹlòmíì tí wọ́n bá wá pa irọ́ tí wọ́n gífù misinformation tí wọ́n bá parọ́ ọ̀rọ̀ wọn ti kóòtù mọ̀nàkà yìí torí pé òfin orílẹ̀-èdè nàìjíríà ó ṣe irọ́ pípa fún ayé ó ṣe ní crime misinformation is a crime àwọn misinform àwa inform àwọn wọ̀nyẹn wọ́n misinform àwa sì inform. Information is legal. Misinformation is illegal. Lọ gbọ́yé báyẹn. Lọ gbọ́yé. Mo tún fẹ́ kí Malam Yusuf Adépọ̀jù lẹ́ẹ̀kan ṣiṣẹ́ torí pé aláwọ̀ nìkan ló mọ iye pásítọ̀ rẹ́fúrẹ́ǹdì wòlíì olùṣọ́ àgùntàn ìyá àjọ bàbá àjọ ọmọ àjọ ọ̀dọ́ àgùntàn àtàgùntàn tó dá sí pé nípasẹ̀ comparative ẹ̀ tó ń ṣe tọ́lọ́run ti fi la ojú wọn tí wọ́n ti rìnà rí òkodoro christianity tí wọ́n mọ̀ pé christianity kọ́ ni ẹ̀sìn tí ànẹ́bì Ìsá fi sílẹ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí Allah kó bá ní lékún dáadáa Malam Yusuf Adépọ̀jù bó tilẹ̀ jẹ́ pé mo ní àkíyèsí mo ní àkíyèsí tí mo fẹ́ pe àwa mùsùlùmí sí lórí ọ̀rọ̀ comparative ọ̀rọ̀ comparative ó fẹ́ dàbí ọ̀rọ̀ ó só sí ni lẹ́nu ó buyọ̀ sí ìṣó òṣè gbémì ìyòṣè túlẹ̀ lódodo ni pé à ń fojú ara wa rí èso iṣẹ́ comparative tí Malam Yusuf Adépọ̀jù ń ṣe. à ń fojú ara wa rí i. ṣùgbọ́n mo fẹ́ pe àwa mùsùlùmí sí àkíyèsí lórí ohun tí ń pè ní comparative. nínú Islam ẹ̀rí wà wípé a tún gbọ́dọ̀ máa gbé tírà kan lọ́wọ́ káàkiri láti máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ìyá wa àyàfi alukur'an àti haditha nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àwọn tírà àwọn olùmọ̀ tí wọ́n fi ṣe àlàyé alukur'an àti haditha nabi sallallahu alayhi wa fásiwá pọ̀ lórí ọ̀rọ̀ yìí gan tí ń forí sọ kókó yẹn tó ń fi kókó yẹn rinlẹ̀ however àwọn àáfàá àgbà nínú súnà wọ́n ní èyíkéyìí tíra tó jẹ́ pé irọ́ wà nínú ẹ̀ tí ìṣìnà wà nínú ẹ̀ kí ẹni tí kò bá sítándàdì nínú ìmọ̀ ẹ̀sìn kọ́ máa hàndú rẹ̀ sí etí kó nítọ̀hún kó máa hàndú rẹ̀ sí etí ìgbọ́ àwọn ènìyàn kó fi iṣẹ́ yẹn sílẹ̀ fún ọ̀wọ́ àwọn tí wọ́n wẹ̀ tí wọ́n yán kẹ̀kẹ̀ nínú ìmọ̀ ẹ̀sìn bí àpẹẹrẹ nìsín kọ́ ló fẹ́ handù tíra jawahiru <clears throat> lè máa ní wàbùdúgù lè àmà ní. one bí àpẹẹrẹ nìsín kó lọ fẹ́ handle tíra Jawahirul Maani wa Bulugul Amani tíra àwọn onítìjáníyà tó kún fún oríṣiríṣi ìṣìnà kó lọ fẹ́ gbígbà wá àtìbọ́ta lórí ẹ̀ ṣàfẹ́sìn ni ọ́ ṣé súnà yí ọ yékéyéké sọ ọgbọ́ àgbọ̀yé àlùkùrọ̀ áánì àti àdìsànẹ́bì dáadáa nítorí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí wọ́n wà níbi tìjáníyà wọn ò ní fọwọ́ lẹ́rán láì ní pè ọ́ níjà lórí ẹ̀ láì ní fọ èsì lórí ẹ̀ tẹ́ bá mú ọ̀rọ̀ wá sọ ọmọ èsì tó fún wọn nínú Quran àti nínú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá wà nípò mùsùlùmí ordinary muslim tí ń sin lọ́wọ́ bá rẹ̀ ọmọ tẹ́tí gbọ́ àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu àfẹ́ẹ̀sìn ni kì í ṣe pé wọn náà wà gbégbá wà àti síta